إليه ونؤمن به ونستهديه ونتوكل عليه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 ọlọ́run ọba tí ọjọ́ wa lọ sáwọn àyè yẹn aláwọn tó jù wá lọ sánwà ń bẹ̀ aláwọn tá a jù lọ sánwà ń bẹ̀ aláwọn tí a tó bí lọ́mọ pàápàá tí wọ́n ti ṣíwájú wa lọ torí ìdí èyí ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣe rá láyọ̀ báwo la túbọ̀ tán wá ṣe fẹ́ dáa Ona ni gbogbo tọ́lọ̀n bá ń kọ wa tó dẹ̀ ní kí àwọn ànábí rẹ̀ wá ṣàlàyé fún wa bákan náà tó ní kí gbogbo àwọn àfẹ́sìn tàláǹfà náà ti lọ sílé kíú tàláǹfà náà ti kàtírà àti kàrùkùránà àti hadith àti sallallahu alaihi wasallam àtàwọn tírà míì náà tó wá ṣàlàyé méjì jìyàn fún wa ń tọ́lọ ní káwọn náà jíwe fáwọn yẹ̀ láyé rèé ká ṣàlàyé àgbọ́yé ẹ̀sìn fún àwọn ẹ̀dá èèyàn láyé káwa fúnra ara wa ṣàmúlò ń ta kọ́ bákan náà ká tún fi kọ́ ẹlòmíì ká fi mọ ẹlòmíì ló fi jẹ́ sí pé ìbọ̀tánà bí ń ṣàlàyé tó ṣoríire jù láyé òní khayrukum man ta'allama al-Qur'ana wa 'allamahu wọ́n lẹ́ni tó ṣoríire jù nínú yín wọ́n náà lẹ́ni tó lọ kẹ́kọ̀ọ́ al-Qur'an

eléyìí nígbà tó bá já tó pẹ́ni tó ń ṣe wáàsí náà wáàsí yàn ọ̀dàpá lára ẹ̀ yẹ́là lára ti ẹ̀fún ara rẹ̀ ní àbáwọn ìyàwó lọ́lọ́n fi ṣàgbákò fún àbáwọn ọmọ lọ́lọ́n fi ṣàgbákò fún àbẹ̀ ọlọ́run kó jọ kó má fi rò rẹ̀ ah nǹkan ni lẹ́yìn àmì wòyàn ọlọ́run tó dìídì sọ ọ̀rọ̀ wọn fún wa nínú al-Qur'an ó jẹ́ ká mọ̀ wípé kíní yẹn kì í ṣe nǹkan ilé tó jẹ́ ró dùnú fúnyà kó díjá pẹ̀lú al káàfà mórílọ̀ ní aljanna kí àwòrẹ́ wa kọrí sọ́nà náà látara pé ọ̀tọ̀ tọ́kọ́ ń pèpè sí ọ̀tọ̀ tíyàwó ń ṣe ẹ̀mí káfà mórí lọ sọ́nà àlìjẹ́nà kọmọ̀ rẹ̀ wá mórí lọ sọ́nà ọ̀nà wọ́n kí ló dé ṣe bí ọmọ àfọ́ níwà sí rẹ̀ ah ṣe bí ìyàwó rẹ̀ rẹ̀ báàlọ́ rẹ̀ ṣe wá rí báyìí lónìí ọlọ́njọ́ àfirú ẹ̀ ṣàdánwò fún wa o torí ẹ̀wù wa náà làmọ̀tàn ọlọ́run eléyìí tí ó pe ọmọ rẹ̀ títí títí wọ́n ṣe ti ẹ lọ́tọ̀ ni ojọ́ ẹnìkan lè fẹ́ràn ẹsẹ́ ni tó bí ẹ̀ ìrìndójú ọ̀nà tí èmi náà ń tọ̀ ibi tí mo gbà iná ní kí wọ́n náà gbà ànáàná bí ọlọ́run ní mí mú tó ní kí n sọ fún ẹ rèé ìyẹn náà ni kò jẹ́ kó wù ẹ́ eléyẹn náà ni kò ṣe kí lórúkọ àlọ́bí ọlọ́run náà tọ́mọ rẹ padà naam habibullah anábì ọlọ́run wo ni ẹ́ takallam naam kò dùnmọ́yàn nínú kẹsẹ̀ pé a fi ń dá ẹ̀yà anábì ọlọ́run ọba yìí sílẹ̀ yẹ̀yẹ́ kọ́ lélẹ̀ yìí wà sílẹ̀ fi ṣe fún àwà kẹ máa lọ rò pé nítorí ẹ ti jẹ́ àfà ẹ̀ ti jẹ́ níwàásí ẹ máa lọ fọkàn balẹ̀ pé torí bẹ́ẹ̀ náà automatic ticket náà mọ̀tí náà ní láti jọmọ rí rárá o àfi kíyàn kún fún bẹ́lọ́hun kíyàn má dá kẹ́ngbà kankan pàápàá jùlọ àwọn ọmọ lásìkò tá a wà yìí wọ́n rẹ́dì láti yẹ àyàkuyà gidi gan-an ṣètọ́ ni dúró tí wọ́n níbi àìgbọ́ràn ṣùgbọ́n ká má gbàgbé o nǹkankan ma máa ń jẹ́ oríire àwọn kankan ma máa ń jẹ́ sábàbí àwọn kankan náà ló dẹ̀ tún máa ń jẹ́ sábàbí orí ibú kí ló jẹ́ sábàbí orí ibú ọmọ ń yìí orí ibú sọ fún wa náà Abdulaziz kí ló eléyìí tó ń tẹ̀lé bàbá rẹ̀ tó ń padà wá ya ìyakuya tó padà wá parun máwọn ẹni tí wọ́n parun ọmọ náà kí ni tó jẹ́ sábàbí orí ibú ẹ̀ náà náà àgbọn tó ń sọ kí ló ń rí náà torí kò tẹ̀lé lànà bàbá rẹ̀ ta ló wá discourage ẹ̀ tí ò fi jẹ́ kó tẹ̀lé lànà bàbẹ́ ẹ̀ àwọn àwọn ọ̀tá bàbá rẹ̀ ẹnìkan jẹ́ èèyàn kan gbòógì tó discourage ẹ̀ tí bàbá rẹ̀ fi ń sọ pé a tẹ́niyẹ fi ń sọ pé d tí bàbá rẹ̀ ń pè yes tẹ́niyẹ fi ń pè no fún tẹ́niyẹ fi ń rí tó fi ń jẹ́ kó rí bàbá rẹ̀ bí tí bàbá rẹ̀ ti le jù mádàbà bẹ́ẹ̀ ló wọn mádàbà bẹ́ẹ̀ ló wọn torí ẹ̀ bá bẹ́ títítítí tó fi jẹ́ sábà bí báyé ọmọ yẹn ṣe bàjẹ́ ẹnìkan ó plé róòlù tó lágbára yẹn ó yẹ ká máa náà afá mùsùlùmí ìyá rẹ̀ ìyá rẹ̀ tó jẹ́ ìyàwó bàbá rẹ̀ ìyá rẹ̀ lójú ní sábà bí ó fò yẹn olóṣàkóbá fún ṣe pé tí bàbá bá ti ń sọ pé rárá ní mi ìfẹ́ báyìí níbi mo ṣe fẹ́ rí tí bàbá bá ń gbé sókè wọn a máa gbé wálẹ̀ ìyá ìyá máa sáábà kó bá gbèsè ayé ọmọ látara àkẹ́rà àkẹ́bàjẹ́ látara kíyàn máa rò pọ́ náà náà ní jù agọ̀dẹ̀ ni àwọn ajẹ́kọmọ wá expose sáwọn tí ó dá wọ́n bàbá rẹ̀ ṣe ń blọ́ọ̀kù ẹ̀ ń bí rẹ̀ wá fàyè rẹ̀ fa mọ́ra okòrè rẹ̀ bá bẹ́ẹ̀ títí títí tó fi báyé ọmọ yẹn jẹ́ ó jẹ́ sábàbí báyé gbogbo àwọn ọ̀tán tá a ti mọ̀ sẹ́yìn yìí ọlọ́hì wà sí ńlá yẹn fún wa ṣùgbọ́n anábì yìí anábì Nuh alayhi salatu wassalam ó ṣe tí ẹ o sòkòlẹ́jọ́ jẹ́ lọ́dọ̀ ọlọ́níjàgbèrè alqiyama kọ́dà ọdún sọ pé parun máa ń bọ̀ àsìkò sì wà nílẹ̀ fún ẹ láti pé kó tètè gbọ́ kó yí padà máa bọ̀ kí ló wá ń ṣẹlẹ̀ sí ẹ báyìí ìparun yẹn dé ó tún ṣe ń sọ fún bàbá rẹ̀ ní pé sáàwì ìlàlì jẹ́bàlì yàásùmù ní mínà lìmà ẹni ẹ máa wọ́rí dáàdì ẹ mo ti ní ibi tẹ́mi máa sá sí sómi yẹn bá ti dé ṣẹ̀bẹ́ ẹkùn omi ń bọ̀ àbí ẹnu mi máa wá látòkè á tún máa wá láti sàlẹ̀ tó bá ti dé ẹwà ìrúbíyà tó wà bóyá ìyá rẹ̀ ti sọ fún dáhùn ọmọdún mélòó ni ẹ tó nílé pọ́ngi akànlọ pọ́ngi sórí òkè ibì kan ni báwo lòjò ṣe fẹ́ pọ̀ tó báwo lómi ṣe fẹ́ pọ̀ tó tó máa gùn kí wá bàbá rẹ̀ ń sọ pé kò sí tó fẹ́ gba nílẹ̀ lójú ìní ọjọ́ ìparun lélẹ̀ yìí ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ojú bàbá kì í máa ń gbà igbe lásán nìyá lè ké bàbá ni ó máa mọ ọgbọ́n tó ṣẹlẹ̀ sóhun láti inú ọkàn pé kí n ṣe ń tó ń rò rè kí n ṣe ń tó ń ní pláàni fún ọmọ yìí rè kí n ṣe expectation rè kí n ṣe rè òun lélẹ̀ yìí báwo ni ò bá ṣe rí kọ́ máa fi ẹjú yẹ ni ọkàn bàbá gbọ́gbẹ́ tẹ́ẹ̀bí lè gbọ́ náà nínú ìtàn yẹn pé ìyá rẹ̀ wá bú sí gbígbà mọ́ rárá o bàbá náà ló tún wá ta fọ́lọ́n pé ọlọ́run ọba o ìnábìní min ahàlì ní wàhálà mi àtàwọn ará ilé mi àtàwọn ẹni mi àdéhùn tó ṣe ni pé wàhálà èmi àtàwọn èèyàn mi

àfijọ́ kan rẹ̀ ọlọ́run bá bẹ bá wa yí wọn padà sí dáadáa o bá wa yí wọn padà sí dáadáa o àwọn ìyá wọn náà bá wa yí wọn padà sí dáadáa o wọ́n ṣe àwọn ìyá wọn ní okùn fọ́rí ibú fáwọn ọmọ wa o má dẹ̀ ṣe àbàbá náà lókùn fọ́rí ibú fáwọn ọmọ wa o kílẹ̀ náà tí wọ́n bá ti ń sọ pé ọmọ gbọ́dọ̀ ṣílẹ̀ ọmọ gbọ́dọ̀ ṣílẹ̀ yìí ẹ máa pòṣe lápá hàn kẹ́ pòṣe ní kọ̀rọ̀gọ́ sọ́kọ yín ẹ̀ṣẹ̀lẹ̀ ń dá ámìlìkẹ́ tí wá pa ní àpá hàn kọmọgàn pàápàá tó wá rí pẹ́ ń bàbá ń pè hàn àwọn gẹ́gẹ́ bí aláàánú ọ̀hún àwọn bàbá gẹ́gẹ́ bí oníkókókó gbẹ̀yìn tẹ́ ṣe rí báyìí ń ni ọ. ya ọlọ́run pàṣẹ sí burúkú yìí tì kẹ má bàyẹ àwọn ọmọ yìí jẹ́ ẹ má bàyẹ wọn jẹ́ èmi máa ń sábà sọ ní wàásí torí pé oríire ńlá ló jẹ́ fún mi láti máa rántí bẹ́ẹ̀ ìpé ẹ̀ntọ́lọ́wọ́n tó fi ṣokùn oríire tèmi ṣe lónìí pé mi ò padà dìdàkudà ọlọ́run jẹ́ kí n wúlò fẹ́sìn jẹ́ kí n wúlò fúnra mi ó dẹ̀ ṣe mìíràn ní kanlẹ̀ tó wúlò fàlẹ̀ umọ̀ lọ́wọ́lọ́wọ́ alhamdulillah kó jọ kó túbọ̀ mímí náà dúró dédé àti gbogbo ẹni kankan wánà látòkè délẹ̀ nínú tọ́lọ ń lò lókùn fọ́ rere náà ni ìyá tí mo tara wọn jáde lọ́dún náà lọ́hùn alhamdulillah fajazaha Allahu khayra wọ́n lọ bá ṣe ń bá mi san bàbá tó jẹ́ onísábàbí àgbà lẹ́sàn rí bẹ́ẹ̀ náà ni mo ń bí ọlọ́run kójọ kó bá mi sàn yá náà lẹ́sàn dáadáa kó bá mi fi ìkẹ́kùnkẹ́ fún wọn níbi tí wọ́n wà lọ́hùn kó dẹ̀ bá mi fi ya látara pé àwọn sympathy kan máa ń wà lára àyà àwọn ojú àánú àwọn àkẹ́bàjẹ́ kan ṣùgbọ́n gbogbo ìgbà náà ọ̀rọ̀ tí mi ò gbọ́dọ̀ gbàgbé títí dìgbà táà fi ní sí bí i máa ta tó fi máa pàdé lọ́dọ̀ ọlọ́run wọ́n ní ń bàbá rẹ̀ bá pọ̀ ń fẹ́ wà ó ń bàbá rẹ̀ bá pọ̀ ń fẹ́ ẹlẹ́ ní tí màmá wa máa sọ ní gbogbo ìgbà alhamdulillah àwọn ẹlẹ́rìí mi náà lọ́ṣùwà lórí jókòó yìí alhamdulillah alhamdulillah ọ̀ṣẹ́wà ṣe nìyà títí títí tí bàbá fi padà kí ìyá náà tó tẹ̀lé wọn oríire èrè yẹn làwọn náà jẹ́ kọ́dà mélòó ni bàbá dúró jẹ nínú ẹ̀ káwọn tó lọ ìyá ọ̀nà náà padà wá ń dúró jẹ tó pọ̀ lẹ́yìn tó fẹ́ máa lọ bá bàbá lọ́hùn pé a jẹ́ nínú ayé ń bí ìyá náà ni wọ́n dúró jẹ èyí tó pọ̀ nú ẹ̀ nínú ìgbádùn nínú ìkẹ́ nínú pé òun rí ọmọ mi ṣojú mi tọba ń sọ náà lónìí fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyá ẹ má jókòó fọ orí ibú fáwọn ọmọ yìí padà tí bàbá wọn bá lè mọ́ wọn ní lílé ìṣẹ́jú kan ìyẹn lè mọ́ wọn ní lílé ìṣẹ́jú mẹ́wàá káwọn ọmọ yẹn rí pé kán rí àwọn ní rí fáwọn ò lè rí ibi sá sí àwọn ò lè rí ibi sá pamọ́ sí ní tí bàbá ń sọ náà lẹ́yìn náà ń sọ ṣùgbọ́n wọn bá ti ń rí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí oníkókókó torí ìyá rẹ̀ gẹ́gẹ́ bí pé ẹ̀hẹ́n ẹ̀yìn ọ̀dá sáàdì jàrí ìyá ìlú máa jẹ́ tó jùnú yàyẹn lọ́la ò kì ń ṣe pè òun náà ló máa gbẹ̀mí sókè jù torí ìdí èyí gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin ìyá tẹ́ẹ̀rí tí ọjọ́ ọ̀la bẹ̀rọ ọlọ́run lórí àwọn ọmọ yín ẹ má tara àwọn ọkọ yín sórí ibú ẹ má tara àwọn ọmọ yín náà ẹ má tara àwọn ṣòfò anábì sallallahu alaihi wasallam ti sọ fún wa wípé gbogbo ọmọ wọn náà lọ́lọ́run ní kí wọ́n wá sáyé lójú ọ̀nà tọ́lọ́run tó bá fírí ọmọ pé láti gbàtẹ́ ti bí ẹ á fílẹ̀ jẹ́ kó píkẹ̀ sí tó bá fẹ́ kó ṣùsẹ̀ sí tó bá fẹ́ ṣe ẹ̀rípọ̀ mọ̀ ní jùsẹ̀ kankan kò ní píkì kankan nínú àyẹ̀sì tó wà láyé jù islamu lọ anábì ní bọ́ọ̀lọ́ ṣe ṣètò bọ́ọ̀mọ́ ṣe ń bọ̀ láyé nìyẹn ó ní ṣùgbọ́n ìyá àti bàbá yuhawidanihi aw yunasiranihi aw yumajisanihi àwọn máa ń padà ń jẹ́ okùn fọ orí ibú fọ́mọ́ ó lè jẹ́ àwọn máa sọmọ ẹni yahudi àbíkọ́ di nasọ́rọ̀ àbíkọ́ di abọ́gibọ̀gbẹ̀ẹ́ Abana ìyá àbí bàbá yìí náà ni irú okùnfà ó ní wọ́n jẹ́ fáwọn ọmọ tiẹ̀ ṣókùnfà ó rere ni àbókùnfà ó rí ibú ṣe bí bàbá ṣe ń fa sókè ṣe wọ́n náà ń fọwọ́ pùṣì ẹ̀ sókè pẹ̀lú ẹ̀ àbí tí bàbá bá ti yẹgẹrẹ tó ti kúrò ńlẹ̀ kò tẹ̀ sí kúrò láyé ó kúrò nílùú onírìn àjò àyà wa gbọmọ ayé ọmọ wa dìdàkudà àbá mi mójútó ọmọ pé kọmọ má lè kó má jìn sọ fi ṣìná kó má jìn sọ fi ṣìná ìyá rẹ̀ ló máa ṣílẹ̀kùn ṣìná ọlẹ̀kùn ògbọ̀n tí bàbá ń blọ́ọ̀kì ẹ̀ pé kó má máa fojú rí kó má fojú kó kí ṣètọ́ ni máa kókó kókó sí lẹ́mí ìyá rẹ̀ abá ẹ̀sọ́sì ẹ̀sí abẹ́rẹ̀ sí rírikúri àbá mi fi fóònù lẹ̀ pẹ̀lú òfin pé mi gbọ́dọ̀ ní ọwọ́ ẹ nínú ẹ̀ ìyá mi apọmọ sí kọ́rọ̀ agbé fóònù lọ́wọ́ ìjẹkújẹ ò dá tí mi mọ́nítọ̀ kí lọ́mọ ń jẹ kí ló ń wọ̀ irú ọ̀rọ̀ ló ń sọ irú nǹkan ló ń wò ìyá mi aṣẹ́jú sí afúnra tí ò lẹ́ ń tọ́mọ náà rí abúnbayé ọmọ jẹ́ wọ́n jẹ́ okùn fọ́rí fọ́mọ yìí gbáta jẹ́ ìyá tàbímọ̀ gbáta jẹ́ bá lélé tó bá fẹ́ dìjà kó dìjà tó bá fẹ́ dogun kó dogun ẹ má jẹ́ a máa dáṣà kò kàn mí wàhálà wà àtijẹ́ ènìyàn tó bá fẹ́ díjà kó díjà tó bá fẹ́ dogun kó dogun ẹ má jẹ́ a máa dá àṣà kó kàn mí wàhálà wa àtijẹ́ ènìyàn èmi ti ṣe tí mo lè ṣe rárá o tó bá lọ nígbà nǹkan tó mo fẹ́ lórí ọmọ mi lélẹ́yìí ìwọ náà yà ní ní fọkànbalẹ̀ ni tó ní tí mo ní mo fẹ́ rèé àbíkó dì o ó dariwo ẹ̀hẹ́n tó pé kọ́ ní kálukú wọn náà bójú ẹ̀yìn pé àìsí ìkú tọ́nà bá kọ́ wípé àwọn aláfẹ́ kọ́kọ́ kú síwájú àwọn ìyàwó wa bèèrè lọ́wọ́ rẹ̀ pé ṣérù ìyá ìṣe fọmọ́lẹ̀ fún ṣá báwo ló ṣe fẹ́ ṣayé ọmọ yẹn ìyá tí wọ́n máa ṣọ́ ẹ pé kó má sí ilé kó àtàwọn ọmọ ẹ ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ara ṣéyàn ló fẹ́ tọ́ ọmọ tó bá tẹ̀ wá jáde láyé ayé máa gbá gidi gan ni bẹ́rà géńdé ọmọkùnrin géńdé ọmọ rẹ̀ ọmọkùnrin bí ọmọ ogún ọdún ó lè fẹ́ gbé sórí bẹ́ẹ̀dì pé kó máa sùn lẹ́gbẹ̀ẹ́hùn kó tún máa bá fọyín kó gbé sórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ máa bá fọyín sínú ẹ̀ níbi ìwà gọ̀ tó pè lójú àánú lọ́dọ̀ tiwọn tó wá béèrè pé ṣé irú obìnrin báyìí ṣe fẹ̀ yín lẹ̀ fún báwo lẹ̀yẹn ṣe fẹ́ rí nígbà tó bá sí ma ṣé ìyá rẹ̀ ilé pàtàkì tí nǹkan bá ṣẹlẹ̀ ń gbà mí ọlọ́mà fi ń ta ní jí láti pé kíyàn tí sì mọ̀ pé ń bolú tó yẹ káwọn wà sí gbà ó gbogbo àtàjẹ bá lè lé ìntẹ́bì ẹ̀tàjì ò ẹ̀sọ́jì ò ẹ̀wọ̀bá irú ìhàwẹ̀ àwọn ìyàwó yín kọ sáwọn ọmọ báwo ni wọ́n ṣe ń tọ́mọ ṣé wọ́n lè rọmọ tọ́ báyìí ṣé ṣe fẹ̀yìnlẹ̀ fún báyìí tọ́ bá ṣe fẹ̀yìnlẹ̀ fún tẹ́ náà ti ń kíyèsí ẹ̀tìtì wá ọ̀rọ̀ kọfí ṣàdá kó ní kálukú sì ti wá alternative alternative route láti lè fi jẹ́ káyà àwọn yẹn dáa òbí mi a sàtọ̀tẹ́lẹ̀ àti kọ́ ọmọ alọ́dà àwọn sáwọn sẹ́ẹ̀lì àti sàtọ̀tẹ́lẹ̀ pé tí wọ́n bá kú tán àwọn èèyàn tí gbọ́dọ̀ wálé wọn tí gbọ́dọ̀ ṣe kíní kan ó dìgbà tí wọ́n bá fẹ́ ṣèyàwó kọ́ṣà máa bẹ́ education wọn lọ wọ́n máa bá kí wọn lọ kọ́ máa bá ìkọ̀wé wọn lọ kọ́ máa bá sáfẹ́ bá lọ lọ kí ló dé ti sọ pásìkò yá ìdẹ́yẹ kan máa bọ̀ lọ́dọ̀ màmá wọn áà rárá mo mọ tí mò ń sọ òbí mi àárí bẹ́ẹ̀ nígbà tó bá ti wo sàákún ọ̀rọ̀ bó ṣe ń lọ pé háà kọ́nà tó bá kàrá ń gẹ́dá sí tó wà láàkáǹtì ò bá tó wọ́n tọ́ ẹ̀tàǹkọ́bá ẹ̀tàǹkọ́bá yìí máa fi ràn wọ́n lẹ́kọ̀ọ́ lọ títí òun ló mọ bẹ́yìn ń ṣe rí pẹ̀lú ìyá tó bí àwọn ọmọ yẹn fún un àbí irú ìyá tó kù lé irú obìnrin bẹ́ẹ̀ náà tó bá dùbúlẹ̀ ààrẹ báyìí àwọn èèyàn ti máa sọ pé ah, obìnrin yóò gbọ́dọ̀ kú o kọ́lọ́ ti jọ kú o tó bá fi lè kú ah, ayé àwọn èèyàn lọ yẹ wọ́n bàjẹ́ o kí ló dé ah, bàbá wọn yóò gbádùn lọ́nùmọ́ irú àṣírí ìrìn ti kátàníyàn wa ṣe o kọ̀rọ̀kójọ kó má jẹ́ kí yá sunkún láyé bákanáà kó má jẹ jẹ́yà nínú sáré bákanáà kó má jẹ́ kí ìjọ kí fún wa ilẹ̀ iná kọ́kàn tún jẹ́ ìtànijí pọ́pá jùlọ lórí oríṣiríṣi àwọn tá à ń fojú rí láyé lónìí tó ń banilẹ́rù nípa ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tó kọjá nínú tí a bára wa sọ ó náà ni a sọ̀rọ̀ fún wa nípa àwọn tí ìhà tó yẹ kí mùsùlùmí kọ sí àwọn tí kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ń gbé ní orí ilẹ̀ àwa mùsùlùmí tí wọ́n dẹ̀ ń san owó ọ̀yà wípé àwọn gbé ní orí ilẹ̀ àwa mùsùlùmí àṣàrà ilé yìí fún wa bó ṣe jẹ́ sí pé agbọ́dọ̀ dáàbò bò wọ́n agbọ́dọ̀ jẹ́ kí ìyà jẹ wọ́n àdẹ̀ ní jẹ wọ́n nípa ipé dandan gbọ̀n àfi kí wọ́n bá ṣe ìsìláàmù wa ṣùgbọ́n wọ́n máa san jízíà lórí ilẹ̀ wa lórí pé àwa là ń ṣèjọba lé wọn lórí bákan náà lónìí ẹlẹ́ẹ̀kẹta náà ni al-musta'minun wa hum alladhina yadkhuluna fi biladi al-muslimina bi aman min waliyi al-amri aw min ahad min al-muslimin àwọn eléyìí náà àwọn tí pé wọ́n gbé lọ́dọ̀ mùsùlùmí bákan náà wọ́n gbé tí wọ́n wá gbé lọ́dọ̀ wa tọ́wá gbé lórí ilẹ̀ wa ẹni tó jẹ́ bí olórí wa pátápátá ló gbà wọn wọlé abẹ́nìkan nínú wa ló ń gbà wọn sọ́dọ̀ tó ní ẹ máa wọ́ọ̀dì mo fi lọ́kàn balẹ̀ nǹkan kan ò ní ṣe yín tí àgírímẹ́ǹtì yẹn ti wà nílẹ̀ kó tó di pé àwọn ènìyàn wọ́n dúró dúró pa gbébí ni wọ́n ní eléyìí nìsín fọ̀yẹ̀júùzù àsàmáhù للمشرك بدخول بلاد المسلمين والإقامة فيها فترة مؤقتة للتجارة أو للعمل ونحوهما إذا أمن شرهم وضررهم وأنا ليه وأنا ni ìgbà tó bá láti pé kí á pàmítì ẹni tí kìí ṣe mùsùlùmí kódà tó lè jẹ ẹlẹ́bọ kódà tó lè jẹ ẹlẹ́bọ láti pé ó lè gbé lórí ilẹ̀ mùsùlùmí fún àsìkò ògbà kan ẹ máa gbọ́ ò fún àkókò kan fún àsìkò díẹ̀ lìtìjáàrọ̀ pé bóyá wá fi ó wá ṣòwò ń bẹ̀ àtọ̀pẹ́ kìí ṣe mùsùlùmí ó dẹ̀ wá sí ìlú wa ó lọ́n wá ṣe bísínẹ́sì ń bì àwọn nǹkan báyìí nìkan tó ń ṣe ó máa ń yọrọ àwọn búlọ́ọ̀kù báyìí tà àdẹ̀lẹ́ni tó ń tarú ẹ̀ láwùjọ wa ló máa ń ṣerú àwọn òwò báyìí pàtó àdẹ̀lẹ́ni tó ń ṣerú òwò bẹ́yẹn lọ́dọ̀ wa onírú èèyàn bẹ́ẹ̀ a lè gbá láàyè ó wá ṣòwò ní àbúwá ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá ti fọkàn balẹ̀ níbi aburú ẹ̀ pé kò lè fa burú kankan ṣe wá kò lè fi ṣàwọn wà tá ti kó ní papá mọ́ra pé ọ̀gbẹ́ni wá ọ̀tọ̀ ní tó wá ṣe ń bí kò sáǹfààní kò fẹ́ máa bẹ̀rẹ̀ sí propagate ẹ̀sìn ẹ̀ o torí pé Islam la fi ń darí bí yìí o tó wá ṣe ń bí ní kò rán o Ah ní fàyè gbẹ́ o lè máa ṣọdún kankan bí yóò a ní fàyè gbẹ́ o lè fi nǹkan kan lọ́lẹ̀ sí bí yóò wọ́n nígbà láàyè láti fòfin yẹn kalẹ̀ fún tàbátiri pé kò ní padà kópa lára báwọn ọmọ wa báwa náà bẹ́ẹ̀ sí wa bálàáfíà lú wa ìwọ́ta wá ti rí pé ẹwọ́ hmm, ẹbájá fi náà sórí òrùlé sùn ara bí ilé díẹ̀ tó bá ti wọlé àkọ́kọ́ tó máa sáré ẹ̀ oníbọ́ṣe máa fi nǹkan tí wọ́n lọ́lẹ̀ ẹkọ̀ máa dédé rí pé lójijì báyìí ìkọmọ̀nà wọn náà wọ́n ń ṣe akọ̀káwọn ara so torí díẹ̀ yìí ó bẹ́ta ká má gbaláyè ká sọ pé sáyè yóò ká gbaláyè ká pa wa má kà má kó wá lọ kó bá àwọn ọmọ àbáwọn àyà má wa lọ́wọ́ àdàpọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ̀ rí kókó fẹ́ràn ẹ̀tàn ẹ̀tànjẹ ráyè gan pápá jùlọ bí irú Yorùbá tá a wà yìí nìsín arákùnrin kan náà náà kó àwọn èèyàn káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí tó náà bíi dàjáàlì báyìí tó ń lé gbì kan síbì kan nínú abẹ́kùta wọn bí náà ni ọ ibi ta tún gbùrú ẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí náà níbi sáìdì sáàbò yẹn sáàdì bí gáràjà ẹ̀ tòrò yẹn ló kọ́kọ́ wà níbi oṣù mélòó sẹ́yìn àwọn eléyẹn lè dànù bẹ̀ pé àfíra ah, ah, àwọn èèyàn dẹ̀ ti pọ̀lọpọ̀ àwọn pọ̀lọpọ̀ àwọn oníṣòwò oríṣiríṣi àwọn èèyàn tó bá ti kan báyìí èrò èrò ayé fẹ́ ẹ̀tàn gidi gan ayé fẹ́ irọ́ wọ́n dẹ̀ fẹ́ nǹkan bí idán kí kọ́kọ́ ṣásáré ṣẹlẹ̀ kọ́ ah! rúpẹ́ tó bá ti fẹ́ràn ìran ẹ̀dẹ̀ pé ìran náà fẹ́ fi gbé àwọn èèyàn lọ lásìkò yìí ìran lórí fóònù lórí kíní kan àwọn èèyàn débi ní ìnímọ̀ pé nǹkan àmì ṣe gan pé ai ń ebe àti sáré bìlífù ẹ̀ taa torípa yìí tí wọ́n ẹ̀kọ́ ẹ̀ṣà máa ń láìkì kẹṣà máa wò nǹkan níwò kẹṣà ma wò ọjúmọ̀ nǹkan báyìí pé orílẹ̀ ah, orílẹ̀ orílẹ̀ wọ́n ti wá bá ń ṣe oríṣiríṣi kò wọ́n wá bá ń gbé wá nígbé ẹlọ àwọn àbátan wọn ṣe wà sí òdodo ayé máa wù wọ́n ní gbogbo iṣẹ́ ní òru wọn ni abọ́ṣẹ́ ń wà kọ́ ní so ẹ̀ẹ́nẹ́ mọ́ wó àbí káwọn pọ̀ mọ́kan káwọn kankan kalẹ̀ fún wá fi ra mọ́tò fi ṣe kíní kan làwọn atúrọ́tà yẹn fi ń sà náà rírò rẹpẹtẹ arákùnrin yẹn náà àwọn ará ọlọ́run á là yín

èèyàn tó gbà sílé ló kó báyé ọmọ ẹ̀ ó báyé ọmọ ẹjẹ́ látọdún tó ti báyé ẹ̀jẹ́ ayé àwọn ọmọ èèyàn padà dá wọ́n dì sí olókọ àwọn ọmọ ẹni kan kúkọ ó kọ́ ọmọ ní gbómú ìmí kọ́ ọmọ ní ṣìnà ṣe ìmí kọ́ ọmọ ló lè jà tẹ́nàtì tó gbà sílé fúnra rẹ̀ èló ló san fún ẹ ohun tó dá méjì nínú gbèsè ayé àwọn ọmọ ẹ̀ ìwọ́n ló dẹ̀ gbà sílé torí owó mẹ̀kúnnù ti yá tó fẹ́ gba léńjọ́ kí àná àtàwọn ọmọ àtọ́kọ́ ẹ̀ àwọn yẹn fi 3000 naira bẹ̀ẹ́ fún yàrá kan ọmọ ìhànà yẹn dé ó sọ 5000 naira ẹ máa rí máa ṣe òun máa gbé jẹnẹrétọ̀ wá òun afáná sí gbogbo pásẹ̀jì ti yàrá yìí náà ah, ó bá ní à ah, nígbà tí wáyé wá jẹ́yà tí ẹ̀rẹ́ rẹ̀ ní tó lóun fẹ́ ràn ẹ̀lẹ́rù ṣe ẹ̀ ní títí ya ṣe ọfẹ́ o ó yá ẹgbẹ́ e. wọn wáyé ìyá ń tó wọn mú tó sábà ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn òbí àwọn landlord àwọn landladies tí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí léǹgbà kan rèé tán tó ṣe ń gba àwọn èèyàn sí lédìí sí tẹ́ pé àwọn tí wọ́n ń gbà sílé yẹn àlejò ọ̀ràn ni wọ́n ń tó máa bàjẹ́ apá owó tí wọ́n gbà lọ́wọ́ wọn ní ká ọ̀nà ló ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn àwọn community leader àwọn community leader leaders ṣẹ́pọ̀ àwọn tí wọ́n ń gbà sáwọn àdúgbò káàkiri sáwọn community yẹn ní ẹni ẹ lówó lọ́wọ́ investment fẹ́ ṣe community máa jàǹfààní láàrẹ̀ gan ó dá àdúgbò tán apá community ò ká tó pa àwọn kan tó padà ń dánwò àwọn tó ń bá yí àwọn ọ̀dọ́ community yẹn jẹ́ ni torí díẹ̀ yìí wọ́n ní sábá fẹ́ gba àwọn tí kìí ṣe mùsùlùmí lálejò sáàrin wa kún wá gbé bí ọwá ṣòwò àbọ́wá ṣiṣẹ́ inú ta gbọ́dọ̀ ni wípé agbọ́dọ̀ kíyèsí pé ṣé kò ní ṣáwọn nípa burúkan ṣe wá ṣe wọ́n ní fi ṣàwọn ọmọ wa tọ́kàn wa bá ti balẹ̀ min sharrihim wa dararihim kúrò níbi aburú wọn àti kúrò níbi ìnira tí wọ́n lè kó bá ní wọ́n ní idan àájọ tọ́bọ̀ wí àdéhùn àájọ gbà wípé kó máa bọ̀ torípé tọ́lá sọ fún ẹ́nà alkùránì náà nìyẹn tọ́bá náà wọ́n fẹ́ bá wa lò wọ́n fẹ́ bá wa gbé wọ́n fẹ́ wà pẹ̀lú wa wọ́n fẹ́ wà nítòsí wa àwọn fẹ́ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú wa àwọn náà náà àǹfààní kan táwọn fẹ́ ṣe lọ́dọ̀ wa wà ní ahadu minal mushrikina sajaraka fa'jirhu hatta yasma' kalam Allah ọlọ́run ọba kó yá tó wá ẹ̀tọ́ wá yẹn gan ọlọ́mọ àlọ́ ní sábàbí tẹ́yìn fi máa náfàánà àti preach islam fún ó lẹ́yìn ò nígbà láàyè pé kó wá preach nǹkan ti tiẹ̀ láwùjọ yín ṣùgbọ́n ìyá wà fẹ́yìn láti pé kẹ́yìn máa preach títí kó náà dẹ̀ máa fi di gbọ́ ọlọ́mọ ní ẹfun láàyè títí tọ́lọ́ fi máa ní kó gbọ́ pa ó sì ń lísìn ó sì ń gbọ́ àwọn bá tẹ́ fi bá sọ̀rọ̀ ẹgbẹ́ tí ń kéèsì pé ń tó ń ṣe òye wọ́n náà kọ̀ ó darapọ̀ mọ́ wọn bẹ̀ ni ìwọ̀n bá engage ilé nínú conversation possibility kẹ́mi ẹ padà change kó padà ṣe Islam wà so ọlọ́wọ́n bá ní ẹ lè ṣe bẹ́ẹ̀ fáwọn ilé ní ẹ̀rí nínú Al-Qur'an ní Suratul Tawbah àwọn ṣẹlẹ́rẹ̀ ilé pé wà hádàlẹ̀ àmàn يعرف الآن تأشيرة الدخول إليه نيسين tàbátí mọ̀ bẹ́ẹ̀ a lè fún níyànjá wá gbé nínú ìlú wa tọ́kàn ọba ti balẹ̀ sí ta sọ yẹn ṣe wá tọ́kàn ọba ti balẹ̀ sí bá ṣe sọ yẹn ẹbájá take risk o kọmọ̀ lọ́jọ́ pé ń gbà tàbá ṣe tán apá ò ní ká o àwọn wá lọ gbé ẹja tápá rẹ̀ tápá olówó rẹ̀ ò ká nìyàn o àwọn àdíkẹ́yàn yà rọra yàn dá àwọn tẹjátẹjá tọ́ mákòmbá ṣùgbọ́n àwọn afọ́ aṣàlàyé bí i pé ilé ìta sọ yìí náà ta ní a lè fún ní yìí wọ́n ní yẹn náà ó tún ní òfin wà yùsẹ́sìnà min dhalika jaziratul arab yùsẹ́sìnà min dhalika jaziratul arab erékùsù lè lárúbáwá wọ́n ní léyìn ẹ̀wọ̀n gbogbo obìnrin ti dìlú ìlú islam pátápátá a gbọ́dọ̀ fún mọ́ṣẹ́ríkù kankan níyàndá àti wọ̀lú a gbọ́dọ̀ fún físà gbogbo erékùsù ilẹ̀ lárọ́wà wọ́n ní àgbọ̀dọ̀ fún wọn wọ́n ní kò tọ́ kájẹ́ kí wọ́n wọ́bẹ̀ àyàfi tó bá ẹ̀kọ́ ní hajjá kan tó fẹ́ wá bíá irú hajjá o ẹnjìníà tó fẹ́ wá tún pléènì ṣe kìfèrè hara wọn ni pléènì dẹ̀ bàjẹ́ sí jẹ́ dà àbíká ní jù dáa ní ètò correct nínú pronunciation rẹ̀ plane ní bàjẹ́ sí Júdà ẹjìnà tó wá tún ṣe Felix Lona lórúkọ rẹ̀ rírun tààlì máa wí nìyẹn kìí ṣe tó wá pẹ̀lá ànábì Abubakar ló wà pẹ̀lá ànábì sallallahu alaihi wasallam fèfèrè kọ́ ló wà pẹ̀lú rẹ̀ ń jẹ́ náà Felix